láyé wá o ẹ̀dá ayé yẹ fúnra inú láyé wá o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ah, àṣírí la fi láyé nínú kùnkùn láyé ń gbé àṣírí ló yáyé po ìròkùnkùn láyé gbé labalábá kan kò san taṣan ẹ̀ kọ́ kíá ṣé labalábá ló jẹ̀bi ní tàbí kí ọ̀rọ̀ yìí máa gbọ́n gbọ́n ọ̀tá o àṣírí mi kò yẹ nìkan àṣírí mi How was it? Reason ti fi pe get together yìí. Òun ni láti introduce ọmọ mi, Ọlákúnlé. Mo mọ̀ pé bring to mama go máa gbọ́ Ọlákúnlé Ọlákúnlé. That is Ọlákúnlé for you. Though it's unofficial, but I just have to do it. Nǹkan tó wà ń bí ò le. Nǹkan tí n fẹ́ sọ fún yín pé by Monday morning is taking over from me as the head of my company. So mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣé kò sí sáà? Ṣé kò sí? What do you mean? Àbúgbé ẹ̀ travel ẹbẹ̀ bẹ́ẹ̀. Tí n bá travel mo travel nǹkan mo sọ pé ọmọ mi máa head ilé iṣẹ́ mi on question. What a question. I said he's taking over from me. Okay. Sit down. Hello, question will No, no. So, you better put that into your head. That is the new MD. Are you with me? Yes, sir. Mm. It's Olakunle by name. Olakunle. Good evening, ladies and gentlemen. Good evening. It's so much to Okay, so um, Amy, you really much to invest because that is so much. And um, like I said, this is just like a get together so I can meet the head of staffs of uh, my father's company, Uruko Minilapune. I would like to get to know you guys one by one, starting from this gentleman. Um, I'm Kazim Badmos, head of operation. Mm, head of operation, that's right. Um, and you? I'm Adito Aditi, I'm secretary that's oh, <laughs> you're my dad's secretary. Yes. Dad, that's your secretary. That's my secretary. Dad. I'm <laughs> Mother Danny. Yeah. yeah. I'm Mother Danny. <laughs> and you? James Azan, the accountant. Oh, hey, the accountant. eh? Hello, that's what? I will stay inside. Me, I think any personal. This one. No problem. Yeah, welcome, sir. Yeah, yeah. And you? I am um, Boluwatife Adigbola Ami. Boluwatife Adigbola. Where are you from? Ogo State. Ogun State. Are you single married? Ah ah ah ah. Dad, I like him. My stars in this family now. My mother, dele I need to know my star. Are you single or oh, married? Well, I'm single and searching. Mm. Ah, you single and searching? Mm. Uh, yeah, okay, no problem. It's good, it's allowed. <laughs> and you? um, Adedayo Martins. Um, Enola Wantaza, marketing manager. Oh, marketing. You're yeah. very handsome. Yeah. Okay, so now this is um, Atimora Hansen. Yeah. Uh, uh, you can share that I'm different from my dad. Uh, Emima Moti. Yeah. Tó bá ṣáájú kan ká ṣe fàájì, àmà ṣe fàájì. Tó bá láti kò ṣe ẹ̀ ká ṣiṣẹ́ bọ́ inú ṣe fàájì làwa ṣe get together. Ẹni Wow. bá fẹ́. Ọ̀ ìwà sọ̀rọ̀. That shit. Ah, no problem. Ah, wá mi Ẹniọlá àyà má kú ẹ o èmi bá sọ̀rọ̀ ó ń gbómi lẹ́nu ta ló jẹ́ dáadáa ń jùrù ah, ah. o fẹ́ kan àbùkù ní tí mo sọ ẹnu máa ṣe. dadi èmi ò yá àṣẹyìn padà o but it is against my wish. ẹ ẹ ẹ nìkan tí nǹkan tó sọ yẹn sọ mo fẹ́ wish ṣé wàá lọ sínú dictionary kó lọ define wish fún mi kí ló ń pè ní wish ìwọ mọ wish agodayọ wá bí ìyá wọn mọ̀ pé kò sí òbí tó nífẹ̀ẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọmọ tó máa rí ọ̀nà ńlẹ̀ tó máa pè nígbó fún however bíbélì sọ wípé ọmọ tá a bá ń bá wí tó bá wà rùn kì ó máa parun ni ebi tẹ́bi sọ̀rọ̀ fún mi mọ̀ nǹkan tí mo sọ tí n bá ní iná ń jó lórí omi ní kékeré ẹ̀ wá. dájú ẹni ọlá dájú ẹni ọlá. ohun tútù lè bàjẹ́ àfi bọ́mọ yìí sọ̀rọ̀. Mrs. Tutor can you just listen to yourself kí n máa fi ohun tútù bá ọmọ mi sọ̀rọ̀ kó tó gbọ́rọ̀ síbi lẹ́nu ǹjẹ́ ó tẹ̀ bójú mu ká jókòó ká fi nǹkan kọ́ ká dẹ̀ dìde kọ́wọ́ bá tó mọ́ kémi kí n máa fohùn tútù bá ọmọ mi sọ̀rọ̀ kó tó gbọ́ nǹkan tí mò ń sọ ṣé mo jọ bàbá tó lè mislead ọmọ lójú tiẹ̀ láti jọ́ kí mo ti fẹ́ àwọn wọlé yìí mo ṣe kí sí ẹ rí tí orí ẹ bá pé ó bá ọmọ ẹsẹ̀ lé tó ń jó tọrọ tí o bá bá a sọ n tó wà lẹ́yìn ọ̀fà ju oje lọ èmi yé jẹ́ ẹ̀dẹ̀jọ́ rí èmi ò ní bí ọmọ má bẹ̀ mí má bẹ̀ mí níbẹ̀ kà ìwọ ni mo bẹ ara ẹkùn lẹ̀ bí ọmọ ẹ kẹjọ sọ ọkọ tó bá yẹ kẹ rubbish what an ara nọ get out of here nonsense. ẹni ọlá ó ti jẹ́ kí bàbá ẹ̀ bínú lọ́ọ́ sí jó tó yọ ọlọ́run ọmọ ìgbọ́n nǹkan tí bàbá ẹ̀ sọ jọ. mọ́mí ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí ẹ̀yin náà ṣàwọn pé mo lẹ́ni tí mò ń fẹ́ èmi àti ẹ̀dẹ́ nífẹ̀ẹ́ ara wa ìwọ ọmọ yìí fọ̀rọ̀ fẹ́lẹ̀ báyìí o nǹkan tí bàbá ẹ fẹ́ ni kò ṣe o jọ nǹkan tí bàbá ẹ fẹ́ ni kò ṣe fún jọ tó yọ lọ ìwọ ọmọ yìí. but mọ́mí come to think of it ṣáyé ṣe ń fọmọdọ́ rẹ̀ mọ́ ní sẹ́ńtúrì tàwa yìí ni. Hmm. tó tọ́ ayé òfọmọdọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí ọlọ́ba bẹ́ẹ̀ àti bàbá alákúnlé kò rí bẹ́ẹ̀ o mo mọ ibi tó dì sí ọ̀rọ̀ wọn ò ṣe dá sí o jọ tó yọ lọ ṣáà gbọ́ mọ̀mí ẹ wò èmi ò lè ṣe nǹkan tó sọ kò sí nǹkan ah. ah. tó sọ. <laughs> tí bàbá ẹ ló máa ṣe ayílẹ̀ ìlẹ́kìtọ̀ náà tó wọ́n lè kó bá mi ò lè wá lé mi kú òní ọkọ ṣé o ti gbọ́. ọmọdé ò lè gbọ́ tàgbà o. lákùnrin ah. ìlú wo dàbí mi tó ti wáyé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o gbọ́dọ̀ tẹ̀ jẹ́jẹ́ wàá tẹ̀ jẹ́jẹ́ dáadáa níbi ìṣe àwọn sì finish nǹkan bí yìí. Daddy. Yeah. Hmm? ẹ kò ẹ fẹ́ máa nọ́ọ̀sì mi báyìí kó mọ ìkiri ẹni mi bákọ̀bákọ̀ ẹ má gbàgbé bíbí náà ti dàgbà kí n tó kúrò nàìjíríà ẹ jẹ́ nàìjíríà i'm still a Nigerian i'm a naija boy ẹ jẹ́ nàìjíríà ló sì rún ló sì rún through my vein. Ah! ó sọ fún mi kò ń sọ ọmọdé nìyẹn. Ah, láti fi sọ bí ẹni ah, mi ò <laughs> <laughs> ọ̀rọ̀ bàbá àtọmọ ṣòro dá ẹkọ ṣòro dá sí àṣírí kí n máa wò yìí mm. sí finish tán wí àwọn lóye ó mm, jọ yé yín ni orí tán fi ṣe wí ètí òǹbẹ. oyè ẹ ok um, ṣé wàá rí dáadé mi mm. ní tí mo ti fẹ́ bá yín sọ ohun tí mo fi pé jẹ́jẹ́ mi ni mo jókòó nǹkan méjì promise mi pé tí n bá ti dé nàìjíríà máa ṣe fún mi ẹ ti ṣẹ́yọ̀ kan ẹlẹ́ẹ̀kejì mo ń expect pé kẹ́hìn méjì tiẹ̀ pè mí bíà bábà bábà bá ẹni ẹ sọ ọ̀hún kan pa kí ló ń ṣẹlẹ̀ dáàdì. èmi jí dẹ ní kí ni. jíjẹ́ mi ni mo jókòó tẹ́sọ pé tírí ìyàwó tí mo fẹ́ fẹ́ fún mi náà gbogbo àwọn ọmọ tó ń bọ̀ wá ń bọ̀ èmi ní kò ń tẹ́jú wọn pé má wọrí àwọn parents mi tírí ìyàwó tó fẹ́ fún mi mo dẹ̀ débi báyìí mo ti ń lo three weeks going to one month ẹ̀ sọ ẹni tí ìjọ́ wo lèmi àtọmọ yẹn máa pàdé ìjọ́ wo la máa collabo ìjọ́ wo la máa bẹ̀tẹ̀ ẹ̀ sí ní máa jáde ìjọ́ wo la máa tiẹ̀ ká tiẹ̀ get ká mọ wa kí n rọ́mọ píkṣọ̀ nìkan ni mò ń rí látijọ́ ẹ̀. ṣe ọtí ẹ bó ṣe kó mi láyà sókè ń bò ní ìtókù àti ìṣèmú ọkọ̀ wò pé kí n bọ̀ ṣé. ṣé òtẹ́ ní farabalẹ̀ náà nǹkan tó wà lọ́kàn ẹ ó ṣàfẹ́ mú tójú ẹ kúrò ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. àdáde ah, irọ́ ni o ayé àtijọ́ ni ẹni tó bá ń gbéyàwó bá gbọ́dọ̀ máa wo ìyàwó ẹ̀ kó máa wọ́n àwọn bọ́ìsì ò ṣeré sí i wọ́n ń para wọ́n lọ gbéyàwó lọ́kọ̀ lọ gbéyàwó ọkọ náà <laughs> ìyẹn máa lé díẹ̀ o. Ah. <laughs> oríṣiríṣi. farabalẹ̀ ọ̀dà màá ṣe báyìí màá invite àwọn òbí àtòun fún rẹ̀ a ṣe get together a ṣe formal àbí ṣe formal introduction ni kò lè mọ ẹni tí. fún ọ̀sẹ̀ bí ọ̀rẹ́ yín lẹ pẹ́ ní ẹni kọ́ máa bọ̀ lọ́la náà. Ah, ah. bẹ́ẹ̀ náà ṣe mú yàwó wá báyìí. there is nothing big deal there. kí ni kí ni jẹ́wọ́ ààrẹ ẹ̀ ọ̀fẹ́ hmm? pardon <laughs> mi. ọmọ ńlá lọmọ yìí má fún wa níjọ́ mélòó kan gbogbo àníyànjú. láíláíláíláíláíláíláí kò lè lákìsà bí àgbà. but why táwọn parents ẹ ṣe máa take decision your behalf ayé ti kọjá gbogbo yẹn náà. ìrọ̀rùn ah. náà lè dédé conclude bẹ́ẹ̀ ni sórí ah, àwọn òbí wa àwọn ọmọ bí wa wọ́n mọ̀ jù wá lọ wọ́n rí jù wá lọ nǹkan táwa ò mọ̀ àwọn ò mọ̀ àwọn òbí wa tó wọn yẹn wọn ò lè rí náà lẹ́ẹ̀kan wá sọ pé ká kó sínú ẹ̀. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí o mọ bẹ́ẹ̀mí àti tìmílẹ́yìn ṣe love ara wa what do I do about that. wo má tiẹ̀ délé lóhùn advice tèmi kan máa fọ ẹni pé o ní sùúrù by the time your parents find out that you are not happy about this whole thing wọ́n máa padà change mind wọn àbí kí lo feel. Yeah òótọ́ sọ but at the same time sórí àwọn òbí wa yẹn àwọn ni ọlọ́run wa kékeré lórí ilẹ̀ ayé yìí o a gbọ́dọ̀ tàpá sófin wọn nítorí wípé àwọn lọ́run wa they know better than we do. ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo preacher nìyẹn èwo lọ́run wa nínú gbogbo nǹkan tá à ń sọ sí. advice mo dẹ̀ mọ nǹkan tí mo sọ. So tèmi dẹ̀ yé mi o. ok báwo ni kí n ṣe sọ fún Tìmílẹ́yìn. ó yá adviser dá lóhùn. kí ló lè nínú yẹn ẹnu la máa fi sọ̀rọ̀ ìdí la máa fi jókòó just call him explain things to him. Hmm? he is reasonable enough to understand ó máa ó lè máa tètè yé láti bẹ̀rẹ̀ bọ́ ọkùnrin nìyí and he is a nice guy ó máa understand Your parents first. Ah, uh-uh. just like that. Just like that. Ó dájú gan o. Hey. Oda, ẹ má bínú gbà. I'm just being factual. Ilé ìdókan lọ́mọ mi tó ń lọ́mọ mi báyìí, ṣé kò sí? tó sọ pé dandandandan tẹlifóònù ló fẹ́ wò. there is something bothering me and it's about you and I. something is bothering you. Yes. what could that be? ṣé mo ti ṣe ni. no. okay so what is it. our parents mi ni. oh your parents. Yeah. I know. <laughs> I mean, it's high time I go see them. But ìwọ náà ló ń dá mi dúró now. Ó yẹ kí n ti lọ rí father and mother-in-law mi by now. That oh. didn't mi fẹ́ fail more. wọn. I'm not I'm not finding this joke funny. Okay, anyways, I'm laughing. But then, that <laughs> ẹ fẹ́ you o fẹ́ ọmọ rẹ̀ wọn in this 21st century. How? How does that work? Why, if you want to prank me, I go don't call me. Seriously. Uh, I'm not joking. You're not joking? Yes. I've been facing this for a while now. Mi mọ nǹkan tí What are you saying? Why are you blabbing? Oh, mọ nǹkan how? Oh, mọ nǹkan how? Definitely To pass off me, mi pé o mọ nǹkan tó fẹ́ ṣe ó ti gba nìyẹn náà. Báwo mo ṣe nífẹ̀ẹ́. No, I don't understand. I really do not understand. Okay, okay, wait, wait. Who is this guy in question? Ọmọ rẹ̀ dáàdì mi ni. should ṣẹ̀dé láti Canada That is take over complain that ẹ̀. Ah. me. Oh, now I get it. No, it's very clear right now. Okay, need to owó jẹ́ Americana kan àbí owó wà lọ́wọ́ ẹ̀ is more influential than myself. And no. that's the major reason why you and your parents don't let your pàdé àpòpọ̀ okay fine I'm not good. I don't like the way you are talking. No, that's the way I'm feeling. That's the way I'm feeling. No, obviously you don't love me. You know I love you. I... No, you don't. Oh. If you do, then prove it. Prove it. Ebi yẹn ti ń pa mí látàárọ̀ bí mo ṣe ń fúláṣì yẹn. Ṣòro ẹ̀ méjì tí hmm? gbìn bá fà ìka ń ṣàmà ní tí gbìn bá fà ìka ara wọn àtẹ̀lé jọ́ tó rẹ̀ òun ti rí ìgbín tó rìn lọ tí ò sì kara òun bẹ̀. Eh? Ah, ah. of course mo fẹ́ lọ jẹ lunch náà mo ti wà níṣẹ́ látàrí ibi ń pa mi mo ti ṣiṣẹ́ iṣẹ́ mo fẹ́ lọ jẹun. Dayọ̀ hmm? lọ́ọ̀ṣì ṣáá ni àfi bí ọ̀ràn èmi ò tẹ wá ní kí n má lọ jẹ lọ́ọ̀ṣì nítorí ó dáa lára ó sì jẹ́ pé ìwọ àti glory ṣáá ní gbogbo ìgbà ah, kò sí any other staff tẹ́lẹ̀ jọ lọ jẹ lunch. irọ́ irọ́ irọ́ ẹ má gbé yẹn wá o hmm. kí ló dé bí ìfẹ́ wà láà o kò sí kankan bẹ́ẹ̀ kí ló wà ní ká lọ jẹ lunch. èèyàn èèyàn àbìdí yan yan ẹni sùúrù ṣé kò sí pẹ́ tí ń ro nǹkan mi ṣá dúró náà kí ló dé tí o ṣe gbá àánú lọ jẹ lunch àbáwò kí n ṣe pàdé ẹ. ẹ ní sùúrù ṣé torí pé mo gbé glory sí pé ká jọ lọ jẹ lunch sí ìyẹn ti mí wípé kí n lọ kó gbogbo salary. mi sí kí n gbé gbogbo obìnrin tó wà ní company kí n lọ máa gbé wọn jẹun. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ní báyìí. pé kí ni. ó ti yé ó ṣe yé mi báyìí ó dà èmi náà fẹ́ jẹ lunch. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ṣe rí tó bá wù kẹ́yìn náà lọ jẹun ẹ lè fi gbogbo sálárì yín kẹ́ lọ fi jẹ lunch àbí kẹ́ fi jẹ dinner gbogbo tó bá wù yẹn lè fi jẹ breakfast gan ó ti yẹ yín torí pé oníkàkùn ló mọ nǹkan tó ń fi sálárì ẹ ṣe ire o ìjẹ́ ti gbọ́. ẹ ṣáà máa pẹ̀ ṣòro mi lọ́ọ̀sì ní kí ọ̀rọ̀ ṣòro mi. Ah! how many minutes la jà ní tẹ̀ máa fi wẹ̀ inú ilé tó lòun wẹ̀ àbí tó lòun múra kó bọ́ síbi jáde kó já ṣeré jáde. ah it's been a long day. ọ̀rẹ́. báwo ni ọ̀rẹ́. ṣé wà. ṣé wà pa. jẹ́ ìwé ń dùn. ó dẹ pẹ́pẹ́pẹ́ o kàn ní kò kàn lọ kó wọlé kó ṣe nǹkan kan bẹ́ẹ̀. ẹ mò ń àríjọ wọn kankan nù yàrá ni ọ̀rẹ́ ẹ̀kọ́ kan ò fẹ́ yé mi ọ̀rọ̀ nípa àwọn ọmọ wa yìí ni ṣé kì í ṣe pé ó ti fẹ́ bá bòmí yọ̀ báyìí báwo. ẹ bọ́mọ ṣe ń ṣe ni. wọ rẹ ó fọkàn balẹ̀ fi ọkàn ẹ balẹ̀ lóòótọ́ ọmọ yẹn ń prove stubborn ó lágídí gan ìyẹ́ ẹ̀ ló dẹ̀ fi agídí yẹn jọ ṣùgbọ́n agídí ọlọ ata kò tó tọ ọmọ ọlọ gbàgbé ẹ sórí mo ti sọ fún ẹ mi ò sáà sọ̀rọ̀ kó má bàa bẹ́ẹ̀ rí ọ̀rẹ́ ibi tí afẹ́gbẹ́ OPC ó bí máa lálẹ́ wù mbẹ̀ fìyẹn lẹ̀ gbogbo eléyìí tó ń ṣe yẹn fàràpàpà yẹn gbàgbé ẹ̀. sọ Fọlákúnlé kó fọ́kà rẹ balẹ̀. ọkọ ò lè balẹ̀ akọ ọmọ èyí ti ń pọ̀ jù. tí ò bá sí nǹkan tó wà ń bẹ̀ ṣé màá máa fọmọ mi bẹ́ẹ̀ ni kí ló dé Lákúnlé ò jẹ́ ń sinmi náà kò jẹ́ kí n gbádùn inú ilé. bóbìnrin ṣe máa ń ṣe nìyẹn mo bó mọ̀rọ̀ obìnrin nígbà tí ṣé àà ó sáà mo bá ṣe rí àwọn ìyá wọn náà ó mo bá ṣe ṣé ń gbà yẹn náà ṣé ó wá easy náà ni fi yẹn lẹ̀ bọ̀ èmi máa handle ẹ̀ fi gbogbo ọkàn balẹ̀ gbàgbé ẹ̀. ọkùnrin ò lè balẹ̀ ọkùnrin ò lè balẹ̀ àwa aládé kó wá sílé ó dẹ̀ ti wá nìyẹn nǹkan tó ti torí ẹ̀ wá òun ni kò jẹ́ kó ṣẹlẹ̀. it's alright it's alright handle ẹ̀ ó yá ó yá ó yá lọ lọ change àbí ṣé bá ṣe ń lọ club lélẹ̀ club tá là ń lọ ṣé ò ní ṣe kíá ni. sọ̀rọ̀ club mi tó wà bẹ́ẹ̀. Ah. mò ń sọ fún yín pé ọmọ ò jẹ́ sinmi kò jẹ́ gbádùn kò jẹ́ sinmi kò jẹ́ gbádùn òun sọ pé ká máa lọ club lọ wá solution sí àbí nǹkan tájọ sọ tẹ́lẹ̀ kan ló wá kù. so sister um, bóyá tó bá dìgbà mi gbogbo àwọn sample tẹ̀sán mi yẹn ni ò láìpẹ́ tó tẹ bá wá lọ́jọ́ mi màá tún check ẹ̀ bóyá màá rí nǹkan tí mo like ń bẹ̀ ṣẹ́gbọ́n ṣe ṣáà bínú ṣá. àánú ah, mi ò bínú wọn rajé náà lèmi náà ṣe tó bá dọ̀là máa bá ẹmu eh, sáà. no problem mm. ẹ ṣe ó dàbọ̀. ok ah, mo feel pé ó máa ti rẹ̀ mo dẹ̀ ti mọ closing time ẹnu mo ní kí n wá gbé ẹ. ṣé mo kọ lẹ́tà pé mo ní ìdí uber tó máa wá gbé mi ibi iṣẹ́. oh okay um, see adults la àbí ẹ̀jẹ̀ a kì í ṣọmọ kékeré yóò máa ṣọ mind jẹ́ ká yọ ti pé àwọn parents wa wá interested pé kémi àti ẹ̀ fẹ́ra ah wùmí náà mi ò bàjẹ́ lọ́mọkùnrin gbogbo nǹkan tí mò ń ṣe i'm just trying to be a perfect gentleman mo mọ̀ pé ó máa ti rẹ̀ ó ti ń ṣiṣẹ́ látàárọ̀ mo dẹ̀ ní kí n wá gbé ẹ e. that you should appreciate it mi ò wá pa mi ò pa ẹ lọ́mọ náà wá tó kàn desist mi ò kàn rate mo kàn fún mi latitude why you see um, at least try and give it a try tí ò bá work then we know. Mr. Ọlákúnlé èmi ò ní ìdíra ìdẹ o. okay um, jẹ́ ká accept the fact pé o need the right now roti ti àwọn wa. Yeah, how how long are you gonna be doing this? How long? Eh? Okay, let's go. Finally. Let's go. After you. Ah, àṣírí la fi láyé inú kùnkùn láyé ń gbé àṣírí ló yáyé gbó inú kùnkùn láyé ń gbé. labalábá kan fò mọ́ tasọ ẹ̀ kọ́kíyá ṣé labalábá ló jẹ̀bi ní tàbí kí ọ̀rọ̀ yìí máa gbọ́n gbọ́n ọ̀tá lóye o àṣírí ilé kò yẹ nìkan o àṣírí ilé. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o ṣá ń smash lọ o ń ṣe smash and pass <laughs> ẹ kún ni ẹ̀ẹ̀kan ìgbín tẹnumọ́gi ó ṣe kí ni ogun. <laughs> see like guys mo mo understand the question but ìgbín eléyìí ò tí ì gùn kí tó fẹ́ gùn. ẹ ó di dandan ó di dandan ó máa gùn já ni. dúnà dúnà dúnà o serious pé o ò tí ì gùn. Ah, bọ́ mi ò understand tí girl yẹn ṣì ń fún tough time till this extent kí ló dé. ẹ eh, ẹ wo bí ó máa rí bẹ́ẹ̀ ẹ eh, ó máa rí bẹ́ẹ̀ ṣe ibi tí problem yẹn ti wọ́ wá gangan ọ̀dọ̀ àwọn parent àwọn méjèèjì hmm. yes because can people àwọn parents wọn allow wọn kí wọ́n jọ meet on a separate ground láti bẹ̀rẹ̀ tí wọ́n bá wọn dá sí rárá ṣe wọn pé nǹkan táwọn sọ ẹ̀kọ́ làwọn sọ tó bá di pé bóyá ìjà wa fẹ́ ṣẹlẹ̀ o wọ́n rò pé ah, ká bá wọn fìtà àgbàlagbà bọ̀ ẹgbẹ́ yẹn ló máa make sense. Hmm. definitely you are right àmọ́ nǹkan tèmi fi ni pé ó yẹ kó yọ ọmọ yẹn kó ti wálé at least ọ̀ṣà ti ń prepare wedding o so àwa là ń kánjú ẹ̀yìn eh, àwa là ń kánjú ṣẹ́ni tí ọ̀rẹ́ wa bá ti fi lè gba ẹ̀yọ̀ kan lára ẹ̀ báyìí ó ti. Mm, mm. gbogbo àwọn tó ń ṣe ó tán ọmọ ni. kò sí iye kò sí iye ṣọwárà advice tèmi ní fún ẹ sórí any match tó bá fẹ́ play kò play ẹ̀ till the last I play ẹ̀ bí èwe match nítorí ọmọ yẹn ń rojú tí mo fi ń wọ ọmọ yẹn máa bad ọmọ bad ó pọ̀ ó. Eh, eh, eh, ìdí la máa ti mú un tọrọ i no we no trust ourselves i no trust this guy. Ah you don't dey size my fence o ti ń fojú inú láti tà ni o ti o ti ń naked láti tà. no na èmi kàn tí mo ti mo ti ṣáájú wọrí future mo mọ̀ kan tí mo ti foresee. sí hmm. ọmọ yẹn máa wọ́n máa bá wọ́n gbọ́dọ̀ bá. Eh? forget the fact that gbogbo àwọn bá ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ i'm getting mine this is not one of ọ̀ntì eh, ọ̀ntì tó bá ti máa ń tó bá ti máa ń. Eh. getting more responsible. Ah, ah, ah. Eniola, kí ló ṣe mí gangan? Where exactly have I gone wrong? Shall I curse the day I met you? We promised each other a lot of things. We promised to grow old together be a kid. Eniola, ó mà ṣe o. Àṣé ẹni a How many to feni? Yeni tó fẹ́ ni. Ìyẹn ni pé ìfẹ́ ta ní sádìyẹ kò ju pé ká pàjẹ́ ó dùn mí láti mọ̀ wípé ìfẹ́ tó ní sí mi kò dínú nítorí ẹ̀ ló ṣe gbà láti lọ fẹ́ ẹni tí dáadé ẹni kò fẹ́. Tìmílẹ́yìn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ó wù ní ká jẹran pálẹ̀ nù ṣùgbọ́n ọ̀nà kò jẹ́ kí n bá ọkọ̀ ẹ̀dẹ́gbẹ̀tẹ ògo ẹ̀mí bẹ́ẹ̀ tàpá sọ̀rọ̀ mi dáàdì mi sọ pé tí mi ò bá fẹ́ ni táwọn ọmọ sọ pé kí n fẹ́ àwọn máa kọ̀ mí náà mọ́ jẹ́ ká gbà pé gbẹ́lẹ́dọ̀ àṣefẹ́ nìyẹn ìgbàdúrà kan máa jẹ́ kí òun náà rí ìyàwó ti tiẹ̀ tó bá fẹ́ dojú alẹ́. Ariola tó bá fi mí sílẹ̀. Si I am your ní nítumọ̀ mọ́. Please. Joe. do Don't leave me. Please. Please. Please. Eriola, please. Eriola, please. Don't leave me. Please. Please. please. i have to go, Please you love, if you love. ni mo gbẹ́kẹ̀lé o i say make you come to stay every other night and day ṣebi na your place i dey anytime i see you ara mi àyà gágá i don't wanna lose you kájọ àti ti láéláé anytime i see you ara mi àyà gágá o i don't wanna lose you. ya omi. ń ṣẹlẹ̀ sí mi gan-an èmi tó jẹ́ pé tí n bá gba ọmọ mú ọmọ máa ń fìgbé ta ni how come dára mi ò wá move kó tó di pé mi àtọmọ ìfẹ́ra tí n bá rí lásán oníbàárà mi ṣe máa ń ṣe àfẹ́ra tán kò sírú eré tọmọ yìí ò tí ì bá mi ṣe kò sírú orin tí ò tí ì fi máìkì mi kọ kó fún ní gbogbo ẹ̀ ń bọ́ sí i. gbà mí àbí mo ní jẹ̀díjẹ̀dí ni. àṣírí pọ̀ o àṣírí pọ̀ o àṣírí pọ̀ o. kò yé mi rárá kò yé mi because irú jẹjú lórí burúkú wo nìyẹn o ò lè ṣe gẹ̀ ìgbọ́. ọlọ́run kò fi gbogbo àánú pé tó pé wọ́n ti ṣe. eré ni àbáwá ṣe. àlàyé máa fàwàdà ṣe o ò lè ṣe bíi tí báwo. Ah, ah ah ṣóun prank wa ni. ọ̀rẹ́ ẹ ẹ stop gbogbo ìdẹ̀ ṣe wọ́n sọ nǹkan tó ń dùn lẹ́dẹ̀ fún mi ṣe mo kò ń ṣe àkọ́kọ́ kò ń ṣe kejì pé ṣẹlẹ̀ kẹta ṣe kí n kàn máa dẹnu kọlẹ̀ mi tí n bá ti jí láàárọ̀ ọmọ mo ṣe máa ń tẹ́bí tí n jẹ́ máa dúró tán tí máa gbé ah ṣé ìmọ̀ tó bá ọmọ ilé ìlú balẹ̀ ni. Ah, no no guys let's let's get this thing clear. ọkùnrin báyìí tẹ́lẹ̀ náà àbí. àlàyé inú àsìdè go now. ó máa tó fẹjọ́ mi sùn ẹ̀ náà. ilé ìwà ṣọ́ọ̀kì mi o àbí ọmọ ẹ máa stiff fún ẹni kò ń gbà fún òun lè gbé débẹ̀. before before before before i think say now probably maybe get the girl dey cause am ọmọ àṣìgẹ́ yẹn gan díbọ́n fún mi ni òṣèré dígbà yẹn ti bà mí ṣe ti láni láti orí dé sálẹ̀ ti gbé máìkì mi sẹ́nu ti gbọ́n wọn ti di stripper mi lé wọn wá tún wọ ẹ̀bùn àwọn tún wọ bí tún everything anything jẹ everything ó kàn ń disappoint nìyẹn. Hmm. tọrọ bá rí báyìí a gbọ́dọ̀ act fast definitely something is wrong. àbí everything is wrong. torí ní ìwọ̀n tí mo mọ̀ máa ń lọ tàtàtàtàtàtà. ọmọ wọn lè gún tàtàtàtàtàtà lọ́ọ̀rì ah, sàn láti lè sàn bẹ́ẹ̀ ló ń sá. ló ń sá. the park Kí n bẹ́ ṣeré. Ṣé èmi àti ẹ̀ ń jà látàárọ̀ ni àbí ṣeré kọ́ ni mò ń bẹ́ ṣe látàárọ̀? at least mo tiẹ̀ bóyá tó bá twice bóyá mo àti ẹ̀ tí má check ṣe kí mo kiss ẹ mo romance ẹ mo share everything still ẹ tí mo kí ni yóò gbéra kí wàá lárí pé mo wá sí bíbá tí mo bá ń pẹ̀lú dẹ́tí ìjọba ẹnu pé mi ti ṣe wá gbéra máa wà nù. mo sì mú ẹ tí mo sọ kí mo ní ìgbòho rẹ. mo ní gbogbo kí ni tí mo bá mọ̀ pé nítorí nǹkan tó ń kú bọ̀dé pé mi sí ni mo ní wa owó tó ṣe dùn kọ́mọkùnrin dáa tó báyìí kó má lè gbé mi débẹ̀ kó má lè ṣeré fún mi. ah kò pọ̀ bóyá kò ti dé level bóyá kò kò tẹ̀ bóyá ti bá wọn ṣeré díẹ̀ sí i kò tẹ̀ báwo ẹgbẹ́ sẹ́nu. kí n sì gbé kí ni sẹ́nu wó èmi ò ní time fún gbogbo rọ́bìṣì. kí tí wọ́n á lọ nìyẹn. mo ní lọ. kí la máa pè yín o. bóyá dúró tẹ̀ ní sùúrù jẹ́ kí n fún ẹ lọ́wọ́ mọ́tò náà. yorùbá ṣe ràn lọ. Kúnlé, kúnlé, kúnlé, kúnlé, kúnlé ojú lé. ẹ̀jẹ̀ ìdájọ́ fọwọ́ lẹ́rọ ká máa bá a bọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí. ẹ má bínú pé mo sáré lọ sí kọ́ mi Ẹniọlá oṣù tí nǹkan tó ń sọ fún wa ń sìn ni pé látìgbà tó ti má rè ọkùnrin akúnlé ò fọwọ́ kàn ẹ́. àtọ́. o rí yàn sí gbogbo nǹkan tó pákéjì lẹ́lẹ́ ọkọ ẹ̀ wọn gbé sẹ́nu wọn ò dọwọ́ de. wo rẹ́nu ẹ sọ jàre ìwọ kọ́ ló ń sọ ọ̀pọ̀ ọ̀tẹ̀ ń gbà yẹn pé kó fẹ́ bọ̀bọ̀ yẹn ṣé kò tán sìn ṣé bọ̀bọ̀ yẹn lè wá ṣe ń sìn. tíntín ni kí ló ṣiṣẹ́ tó máa ń wá aggressive báyìí kí ló ṣẹlẹ̀ okay were we not looking out for our friend ah, ah, ṣé bí torí pa fíl pé ọ̀nkúlákúnlé bẹ́tà la ṣe agree pé kò fẹ́ ẹ̀hẹ́n náà ṣé mo máa rí nǹkan tí kò dá mà á ti ṣe ó sọ fún mi gbà yẹn pé ọ̀nkúlákúnlé sọ pé pẹ́ ṣe inú ìwé làwọn nìyẹn ẹ wo ẹtẹ bí gbogbo yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan nǹkan tó tiẹ̀ ń dùn mí jù bí mo ṣe wà ń sìn ni pé kò sí ọgbọ́n tí mi ò ti dá kò sí nǹkan tí mi ò ti ṣe láti lè jẹ́ kí Kínní Ọlákúnlé dìde kó lè bá mi ṣeré pàbó ló ń já sí mo gbé sẹ́nu mo gbé jó it's still the same thing kò dìde rárá rárá kò ti sú mi àwọ̀ ah, kò dìde ó ti sú mi. eléyìí serious o bóyá kò dẹ̀ tún wá ọgbọ́n mi tó lè dá bóyá rẹ̀ á tiẹ̀ rẹ̀ ṣé wò gbọ́ nǹkan tá à ń sọ látàárọ̀ rẹ̀ a ní gbogbo ara tóbìnrin dá fọkùnrin mo ti dá fún ọlákúnlé it's still the same thing tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà lọ́dọ̀ ọlákúnlé ibi pẹlẹbẹ náà ló ń fi lélẹ̀. ó wá lágbára báyìí ìyẹn dìbò ó dìbò kí la máa wá ṣe báyìí. mi ò ṣeré o mo serious gan. sórí nínú hundred percent àwọn doctors tó wà nínú ayé yìí bóyá bíi ten percent twenty percent nìkan ni wọn kì í ṣe. ṣé tẹ́tí tẹ́tí wá ní twenty percent tó dárúkọ yẹn ó ṣọ́ọ̀fẹ́ mi pé ọ̀rẹ́ wa bọ̀ sóòsì lára wọn. ẹjọ ẹjọ ẹjọ ẹyin guys ẹjọ ẹjọ ẹ má kó bá mi o èmi yàtọ̀ i'm different hundred àmọ́ hundred hundred ẹjọ ẹ wà kí ló ń ṣẹlẹ̀ kó lè ń kọ̀. òun lè torí kúnlẹ̀ tó bèrè ẹ̀ báyìí ọ̀rọ̀ wà ń bẹ̀ o. kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. àtìgbà tó ti márì kúnlẹ̀ ò gẹ̀ẹ́ta rẹ̀ kò tiẹ̀ gbádùn rẹ̀ rárá. ẹ dúró kí ló ń disturb ẹ gbọ̀ngàn náà. Ah, tibí yẹn ni kò ń lè ṣe tibí yẹn dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ so ó ń disturb ẹ gan. nǹkan tó ń try láti sọ ni wípé kúnlẹ̀ ò lè ṣe bí ọmọkùnrin mọ́ he cannot perform anymore. right <laughs> àti ẹ̀dùpẹ́ pé wọ́n jẹ́ dókítọ̀ bóyá wàá tún lè bá wa tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan tó lè fà because ọmọkùnrin tó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ kó wá dẹ́ndẹ́ pé kò lè ṣe mọ́. do you know what you see different kind of things ló máa ń fà hmm. it could be high blood pressure cholesterol smoking and reckless drinking yeah. do you understand Eh, ṣe wá rí high blood pressure yẹn cholesterol smoking drinking kúnlẹ̀ <laughs> kúnlẹ̀ ò ń ṣe gbogbo àwọn yẹn oh. kódà gan ọtí gan tó máa ń bá wa mu àwa la máa ń force ẹ̀ kò ń ṣe. díẹ̀ ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ hmm. ẹ try ẹ sọ fún pé kó rí mi ní ọ́fíìsì tó bá rí mi ní ọ́fíìsì he has to undergo some tests kí n tó mọ oògùn tí máa prescribe fún. Eh. so kó carry out test prescribe ah, <laughs> tèmi ìgbà tó o pè wá la ṣe ní ká pè àbí lè pè wá wá wà lókè ó máa ń pè wá dáadáa ju nígbà tó dẹ̀ wá wà nàìjíríà torí pé dẹ̀ mo dúpẹ́ fún mi ó dà ọkọ mi ìgbà ló wá fẹ́ yọjú. èmi pẹ̀lú ẹ̀gán sọ lálẹ́ àná làwọn náà ní kí ló ṣe wá jẹ́ tó ní kí n pè níbọn náà so ọkàn abalẹ̀ ó dà wàá wà ìgbà yẹn ló ká sọ̀rọ̀ wàá wà tó bá wá ń gbà yẹn ọkàn yẹn abalẹ̀ á rí ẹ ìgbà tó wà tiẹ̀ níyàwó máa sọ pé òun fẹ́ yọjú sí wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. mo mi ìdí púpọ̀ tó ń wò sí iye mi ó dà gbogbo ọkọ mi àdúrà gbà ó ṣe mo dúpẹ́ ó dà ó dà ó dà mo gbọ́ ànípàdé ayé kan ó dà. mo mi mi lẹ́kọ̀ọ́ tẹ máa ń ṣe é díjí kí n dá mi sórí dé fi mímí kú dé tí gbàjúmọ̀ làwọn ọmọ mi. mo ń sọ̀rọ̀ ò jẹ́ kí n gbádùn nǹkan tí mò ń sọ kí ló ń ṣe ẹnu ẹ̀bọ̀dá ẹ̀yẹn ò mọ̀nà ilé ẹ̀ àbó ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. mo fẹ́ lu opportunity ẹ fi bá wọn sọ̀rọ̀ ni. ó bàjẹ́ díẹ̀ o. Mm, ẹ ṣe mo kó tó ṣẹlẹ̀ ó ní kan tí mo fẹ́ fi wọn lórí fún mi ṣé rí eré style irú trending sí nǹkan tí mo fẹ́ràn sí lélẹ̀ ẹ̀rọ onímẹ̀sìn wọ̀ lórí IG náà ṣàtìrẹ́ àwọn ìtẹ́ kókún lé ńkọ́ mélòó lẹ́wọ̀ nínú. mọ́mí àwọn tó ń lé o trend mo jẹ́rìí tó wọ́n invoke gbogbo nílé yìí mo fẹ́ fún pay the party ọ̀rẹ́ mi as ọmọ olówó as a big girl. kọ́ ẹ kẹ́ ẹ máa kà kọ̀pọ̀ aṣọ kiri bíi tàlùbọ́sà ṣé gbogbo tó ń fowó ṣe náà nìyẹn tí bọ̀dá ẹ̀ lákàndé ẹ̀ gíní kan bó bá ti gbowó kẹ́ ṣàfihàn aṣọ yìí náà ni mo ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá dé kò sọ fún. mọ́mí tó bá trust you you know I love you now. mọ́mí. báyìí tó má bàa bẹ́ẹ̀ dájú kó ọmọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ wà Nàìjíríà lọ́wọ́ tó dùn. jọ jẹ́ ń gbádùn tí mò ń wò. ah ẹ̀wọ̀n oúnjẹ yìí ní báyìí gbé wá mú. mọ́mí mọ́mí. i love virgin ọ̀la ìgbà. ẹlẹ́rẹ̀ẹ́dẹ̀ wọn kàn ní orí gbogbo tí ọjọ́ owó lọ owó yìí náà ní owó ni. ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi irú kí ló ń ṣẹlẹ̀ sí mi yìí mo ṣègbéyàwó ṣùgbọ́n mi ò rí adùn ìgbéyàwó o ọmọkùnrin ló rẹwà yìí ṣùgbọ́n àìlè ṣe bí ọkùnrin yìí náà lógun. Ọdún wo ni mo fẹ́ dúró nínú ìgbéyàwó yìí dà? Ìwọ Ọlọ́run Ọba, wá kọ́ mi mọ̀ ṣe o. Inú la ẹ wà o, ẹ̀dá ayé ẹ fúnra. Inú la ẹ o, ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Woo! LPP, man. Swallow. Yeah? Yeah. Long. Sure, okay. What? I love you too. Damn it, the person of a friend. Hmm. you wanna talk to me? okay hold on Checking. Yeah, hold on. jẹ́ kí bọ́ ẹ̀ lost sí train. hold on hold on. Aha. She calls him. Babe, You know me dùn o. Felicia. What's wrong with you? Pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí náà ni. Pẹ̀lú ti condition tiẹ̀. Láti bàtà ti ṣe wedding, kò sí àdùn kankan nínú ìgbéyàwó yìí. Ó dẹ̀ ti ń sú mi. Honestly, ó ti ń sú mi díẹ̀díẹ̀. Ọlọ́run mi náà, obìnrin ni mí babe ibi tó sọ̀rọ̀ dé kò yé mi in fact ó yé mi jù bẹ́ẹ̀ lọ and truth be told ó ti try ó ti gbìyànjú òun fẹ́ kó rántí ọ̀rọ̀ òun mímọ́ níbẹ̀rẹ̀ òkè ṣe níṣẹ́ ẹni tó bá fi orí ti dópin òun lọ́ọ́ máa gbà lọ when this together. And trust me, very, very, very soon. Má dìde padà. Èmi fúnra mi mọ̀ pé mo má dìde And ọ̀rẹ́ mi doctor, yẹn ó ti prescribe àwọn oògùn kan mi tí mo ti already. Àwọn gbogbo òyìnbó máa take time láti ṣiṣẹ́. And I'm very sure pé hmm, tí kìíní bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. Ah, eh, kí wọ́n máa kí ń gbọ́ kì í gbà. Eh, wàá mọ̀ lára o a kàn nǹkan a bà nǹkan jẹ́ o. still eh. no eh? Eh. ó kó ṣàtètè ṣiṣẹ́. I don't want to hear I'm tired. èmi tired kó tètè ṣiṣẹ́ kò lè fún mi mo ti wá láti ìjọ kó wá jẹjà ṣiṣẹ́ kí n máa sọ pé I'm tired lórí tired kí ni. ẹ ṣọ ẹ ṣọ mo ṣọ́ mi lè wà tired. tí n bá ló yá nu wọn tó jíde ní àná. anywhere. n hmm, toilet nǹkan kún rẹ kún ọ̀dọ̀ rẹ sí kún ọwọ́ tó ń tà láti bẹ̀rẹ̀. kò fẹ́ sílẹ̀ náà bàbá ka psalm ninety two sínú omi arákùnrin tí a bá ti wá kà tó ń jẹ́ kí n mọ̀ sísá fún mi ju sam forty five sínú omi yẹn kẹ wá gbé fún wúmà tí olóyún sínú ẹ bá ti ṣe yẹn tán kẹ wá fún tẹkẹ ẹ lè jíjẹ ẹ máa lọ ninety two yẹn ṣé ti máa kàtọ́ sínú mi ṣé kí n gbé fún arákùnrin yẹn kó fi rẹ̀ ni àbí kì í ṣe fílẹ̀ wájú olúwa sá. ẹ ṣe fi wájú olúwa ẹ ṣe ní fast. aleluya o. aleluya sá. ṣe wà ókè báwo ni iṣẹ́. dáadáa ni sá. ẹ̀yin yóò ga o sista Daniela láti ọjọ́ ẹ̀ ó yà mí lẹ́nu bí mo ṣe rí inú ìsìnlẹ̀ ni wípé ah, ah, abojú ń dùn mí mo rí pé ẹ̀yin náà ni. irú <laughs> ah, dáadé torí iṣẹ́ ni àti pé ṣe mọ̀ pé mo sọ fún yín pé mo ti change ilé ọ̀nà mi ti jìn díẹ̀ sí bíbá ẹ̀sìn nǹkan tí ò jẹ́ kẹrin mi ni. ẹ wá máa jẹ́ kí iṣẹ́ tàbí ilé kó di ti ọlọ́run lọ́wọ́ lọ́run á lè ṣe ìtura àmọ́ bá a ní lọ́run torí ọ̀rẹ́ mi ni mo ṣe wá sá. ṣé kò sí. ó ń la àwọn ìṣòro kan kọjá ní márèjẹ ah, ẹ jẹ́ kó fún ara ṣàlàyé. bẹ́ẹ̀ ni olùṣọ́. ẹ dìde ẹ dìde lónìí rárá ẹ dìde ẹ dìde ẹ dìde jókòó. alàgbà hmm? àdúrà tí mo bá lẹ́nu yín lẹ́ẹ̀kan yẹn àfi bí ẹni pé mi lè ń bá wí in fact ẹ ti rí mi tán ṣe rí ìṣòro tó ń ja èmi àtọkọ mi ó ti fẹ́ da ìgbéyàwó wa rú ẹ ẹ ẹ má bínú kí ni kókó nǹkan tó ń ṣẹlẹ̀ nínú márèjì yìí. látìgbà tèmi àtọkọ mi ti ṣe ìgbéyàwó ọkọ mi ò lè ṣe bí ọkùnrin ṣe ń ṣe ó ti sú mi. ẹ má bínú sísá ṣé ìrẹ̀bí lọ́wọ́ kan ṣé wọ́n bímọ ni àbópàdé ẹ̀ lọ́nà. rárá o wọn ò bímọ o ibi tógun yẹn ti wá gan àmọ́. tó bá ṣe pé yẹn ni sísá mi kò sí ogun tó tóbi tí Ọlọ́run ò lè ṣe ogun tí ó ju ẹ̀mí ọlọ́run àmì jésù àmì jésù. àmọ́ ṣé tí mo bá sọ nǹkan tá ò ṣe ṣé sísítà yóò ṣe. tó bẹ́ẹ̀ la ṣe wá. bẹ́ẹ̀ ni máa ṣe máa ṣe. ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí a pe àwọn èèyàn jọ ẹni the special prayer nínú ìjọ ẹni nìkan ṣoṣo lẹ́dẹ̀ wá gbà ṣe pọ́n tẹ̀ ń kojú àwọn ọ̀rẹ́ yín ò mọ̀ pa àbí mm. bó ṣe wá rí yẹn tẹ́ bá ti wá ní time láti ṣàdúrà yẹn fún ọjọ́ mẹ́ta lásán àmọ́ ẹ̀ ń parọ́ kódà ibi tí ẹ̀ràn kọ yín ọlọ́run adé ṣe àmì jésù lórúkọ jésù bí a ṣe abẹ́ ẹ̀ nílé ìṣe omi ni. alàgbà onílé ìṣe kẹ ah. òun ló mọ iná tó ń jùun lábẹ́ aṣọ. tó bá ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run á ṣe ìyanu ọlọ́run orí òkè á jẹ wa àmì jésù àmì jésù ẹ ó kájọ àbí àmì jésù bóyá ẹ jẹ́ ká kúlẹ̀ ká gbàgbà ní orúkọ jésù. àmì ẹ̀dá tí rí òkùnkùn yìí tí ó mọ̀ yìí kọ́ ọmọ ìsàn lọ́mọ kan ò wà ṣírí ni. Oh my, look at you! <laughs> oh my God, is this you? wà wà wà wà wà wà wà wà ilé ìtòsí yóò dáa. Oh, Ìgbà wo ló dé? Ìgbà wo ló wá dé? I got back just two days ago. Did you call that just? forty-eight good hours, babes, and you couldn't call me. Actually, you know, I've been trying to register my BBN NIN, ọmọ wàhálà Gbogbo Naija wàhálà yóò rà. Ọkọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn look fresh. Ah, àtẹ́gàn òun yẹn. Wo Flaky má bínú jàre. What's up darling? Ọ̀rẹ́ òkè yọ̀ rẹ̀. Tí mi ò fọ́ ni ó ti gbàgbé pé tí ìbí bá fa ìkara wọn àtẹ̀lé èmi àti Ronke ó yẹ kó tó bá possible ló yẹ ká jọ lọ sí tó lọ Owó possible kò jẹ́ pé wọ́n fún ẹ bí sàn gba ẹ̀ because ẹ máa fẹ́ lọ. <laughs> What's up with you now? I'm good, I'm good. Báwo ni ìyàwó àtàwọn ọmọ ń kà? Uh, uh ṣé mo ti jọ kùn sí ni ìyàwó àtọmọ bá wo bàbá ń dágbélé mi tèmi bí mo ṣe wà yìí o ṣé ọ̀nà ti máa rẹ̀ ni. ẹ ẹ lọ́jọ́ orí mi i'm so free like a bird. mélòó lọ́jọ́ orí ẹ a ti sán sínú you and i we know a ti sán sínú. okay you know what this is what we do tó bá yẹ pé o ti sọ ọtí ní ẹ give me number tí bá mọ̀ pé fún ṣe whatsapp at the moment she can use the wifi or something. Maybe I have that. Yeah, I'm still using my US WhatsApp, so let me give you that. Yeah. Mm -mm. Look at you. See me. i missed you. What's in fresh, pa? Thank you, darling. We're talking about Yossi, you know. <laughs> okay. Uh, okay. Make sure you call me. I'll, sure definitely, I'll definitely call you. Flaky. All right, bye. Be good. Àṣírí Thank you, darling. Àṣírí pọ̀. Àṣírí pọ̀. ìṣòro. ayé ìṣòro àṣírí màláyé. ọ̀rọ̀ ìmàrújú ètè. ètè ẹni mọ̀rọ̀ yìí ẹ pé kó wá rí o. Where are you coming from? No, sọ fún mi, where are you coming from? Níbo lo ti ń bọ̀? No, dá mi What if lo ti ń bọ̀? That's ti fẹ́ máa Because mi ò mọ ibi tó ti ń bọ̀ ní nine thirty. Kí n office kúrò lọ́fíìsì fúnra mi, mo Babe, jẹ́ ká máa lọ You said you have some things to do on your desk now ṣé nǹkan tó fẹ́ ṣe ló ṣe di nine thirty and mo ti pe office already wọn ló ti kúrò látàárọ̀ so where are you coming from. má bínú sí mi tẹ náà ni mò ń bá káàkiri. mò ń béèrè pé bo ló ti ń bọ̀ ọ sọ pé kí n má bínú sí ẹ where are you coming from. ìgbà tí mo fẹ́ kúrò lọ́fíìsì nírọ̀lẹ́ ni Daniela pè mí láti rán mi létí nípa revival tó fẹ́ ṣe ń ṣọ́ọ̀ṣì wọn ibẹ̀ ni mo lọ àdèmọ́bítàdúrà ti ń gbà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí tó jẹ́ kémi náà tẹ̀lé lọ sí church ká lè pray. gbogbo bó ṣe ń kọ̀ mí yẹn to be sincere mo rí kọ̀lẹ̀ pé mi lè gbé torí prayer mood. jọ ṣé tó bá sọ fún mi pé òun lọ sí church máa ní kó má jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ and even church tó lọ kí ló fọlá assurance pé tó bá dípò sọ fún mi mi ò ní drive lọ síbẹ̀ fúnra mi ṣé mi ò ní ìdádúrà ni. má bínú fún mi jọ má bínú mi ò bínú stand up. but it is nǹkan tí ò da ò da náà mo time kí ló fẹ́ kí n sọ. má bínú. <sighs> ọkọ mi kí ló tún wá rí jẹ. ohun tí ẹ ti lè jẹ ní tẹ̀lé tẹ̀lé àwọn bọ̀dé fún mi ní àgòwò kan wọ́n ní máa yẹn wọ́n yọ ló wà pé ó gbóná gan o ti bá ti lo pé kínní ẹ̀ máa kẹ́ ẹ̀ mm. ti lo gbàgbà tí mo dé látọ̀ fẹ́ o one turn turn mi gbogbo àwọn lọ toilet mo lè ṣe ń lọ tọ́lẹ̀tì mo fi ìgbé mo ṣe ń lọ tọ́lẹ̀tì ẹ kó máa at least kí n tẹ̀ máa feel kó máa kan wc yẹn àbí kó máa kó. pẹ̀lẹ́ mo gbàdúrà pélé abẹ lára mi ah, tó bá ràdúrà tá a gbà ní church lénìí àdúrà yẹn gbóná mo mọ̀ pé Ọlọ́run máa gbàdúrà wa ìyanu àṣẹlẹ̀ láìpẹ́ pẹ̀lẹ́ ah, ṣé o ṣàbínú sí mi náà. Yes, at least this time I'll take care of mom. Yeah, I'll take care of Babinu soon ilé tí mo ti dàrẹ́ wà balẹ̀ tó fi mọ̀ dáná. inú la ẹ wà ọ̀rọ̀ bẹ̀ nínú. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbàdúrà fún ọmọ ẹ jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah sista mi ẹ dìde sókè àdúrà wa ó gbà a ó kájà àdúrà a ò ní gbàgbà nù àdúrà ẹ wò mí ogun ayé ọkọ yín ti ṣẹ ah, ogun ayé ọkọ yín ti ṣẹ sista mi ṣẹlẹ bíbélì sọ nǹkan kan fún mi pé ègbé ni fún ẹni tá a fi rán tí kò jíṣẹ́ ó dẹ̀ tún sọ pé ègbé ni fẹ́ni tá a fi rán tó ń jíṣẹ́ ṣe nígbàgbọ́ nínú Ọlọ́run. àmọ́ ah, nígbàgbọ́. ṣe ẹ̀dẹ̀ fẹ́ kógun ọkọ yín ṣe pátápátá. mo fẹ́ kó pátápátá. ogun náà sì ti ṣe. àmì Jésù Kristi àǹtí mi mo fẹ́ sọ nǹkan kan fún yín ṣé òun ṣe. má ṣe. ṣé ẹ fẹ́ gbogbo náà ṣe pátápátá. mo fẹ́ kó ṣe. tẹ́ ẹ bá wá fẹ́ kó ṣe pátápátá ọwọ́ yín ló wà o torí pé ẹ níṣẹ́ púpọ̀ láti ṣe tẹ́ ẹ bá ti wá ṣe tán tẹ́ ẹ fẹ́ kọ́kọ́ yín rí wòsàn ẹ wá padà wá. ọwọ́ mi ló wà kí ló ń ṣe olùṣọ́ ìgan náà ṣẹ́yìn ọlọ́run dẹ̀ wà ní olùṣọ́ eléyìí kí láà ń wí kí náà ń sọ à ń wírún wọn ń wírùn mo torí problem ọkọ mi wá síbi àti sọ pé tóògùn bá máa ṣe ọwọ́ mi ló wà wọn ò tiẹ̀ níná kankan nú. sísà kí ló ṣẹlẹ̀. ṣé olùṣọ́dẹ̀ lolùṣọ́ yín yìí ṣá ọ̀tọ̀ nìkan tí mo bá wá ẹ sọ pé kí n wá fún special prayer mo dẹ̀ ti wá náà ní adẹ̀ ti ṣe special prayer ẹ tún wá ń sọ nǹkan mi bí ń sìn. ọ̀tọ̀ ni problem tí mo gbé wá mo dẹ̀ dé ẹ ní kí n ṣe prayer ọjọ́ mẹ́ta mo ṣe èní náà ni mo parí àwa sọ̀rọ̀ tán nísìnyí wọ́n lọ́wọ́ mi ló tún wà ṣe dẹ̀ ṣó pé olùṣọ́ yìí níná lára ṣá ẹ bọ́ olùṣọ́ yín sọ̀rọ̀ yìí no no no olùṣọ́ yẹn. sórí arábìnrin yìí nǹkan táláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀. sórí ẹni tó bá rí olùṣọ́ wa tó pọ́n olùṣọ́ wa lé òun ló mọ̀ kó máa bá yí. kí ló ṣẹlẹ̀ àǹtí rútù. kí ló ṣẹlẹ̀ torí ọlọ́run kó tí mo bá yín wílẹ̀ ẹ̀kẹ́ tún dé fìlà yìí náà kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ ẹ forí yé epo ẹ mọ̀ taṣọ àlà sínú ìjọ yìí ẹ mọ̀ pé inú ìjọ tẹ́ ẹ ti wá tẹ́lẹ̀ ìranù tẹ́ ẹ bá ń bẹ̀ náà ni ẹ tún wá gbé yẹn tún gbé nínú bíbá ẹjọ́ ẹlẹ́jọ́ tẹ́ ẹ rò ṣé ló ti pọ́n lẹ́yìn lóko níbi tẹ́ ẹ ti kú láì ṣe pé ẹ lájẹ ni ẹ eléyìí omi gbóná máa fi kọ́ bá mi léyìn ẹ sísá fún mi ṣé ẹ ti lọ ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe ẹ ti lọ ṣe àǹtí ẹ gbá koto yín lọ ẹ lọ fi gọ̀kadà óyá óyá óyá ẹ gbá koto yín lọ ọ̀rọ̀ lọ́rọ̀ náà máa sọ ẹ rí fìlà ṣe dọ̀tí mọ́ lórí. irú kìlẹ̀ yìí jẹ́ náà ta ló máa mọ̀ ọ́ ọ̀rọ̀ yìí ti ń dogun dọ́dẹ ọ̀rọ̀ yìí kò yẹ nìkan mọ́ ah. <laughs> ọ̀rọ̀ yìí ti gbà kàyà ó. ti ara ẹ nìyẹn. Ronke àwa dídí tó dé yìí ìyàfi bẹ́ẹ̀ ni pé o kéré wa ni ọmọ ilé yàtọ̀ ṣé gbogbo chocolate tẹ máa ń jẹ máa ń jẹ kí o bẹ̀rẹ̀ ah, àṣepọ̀ síbẹ̀ ni. kí ni sèrè kí ló tí ì ṣe é ṣe tó bẹ̀rẹ̀ sí máa complain what have you done. after three rounds wà wọn kí ń jẹ lọ́wọ́ yẹn ṣé chocolate náà ló ń jẹ́ kó gbogbo ẹ̀ máa le pọ́n pọ́n sí i. Timi how dare you. how dare me kí ni ìgbà tó sáré já wọlé báyìí o ìfọ́n mi kò bò sọ ẹni tì. Ah! Eh. lára àwọn sáré wá gbà mí jẹrẹ. Timi èmi ni sáré wá gbà uh-huh. mm-hmm. àbọ̀ ọ̀làjú ẹ̀ ni. Uh-uh, mi ò rí ẹ̀ mo ti lọ ṣe nǹkan ọmọ fún. timi hmm. lárí gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. wá kí ló ń ṣe fún mi ṣé o ti fún mi kídìní ẹ ni àlọ́ ìṣẹ́lẹ̀ ah. lágbo nǹkan tó ṣe fún mi. Ah, wá wá ilé ọkọ ẹ ló wà o èmi dẹ̀ ti move on so why why you dey disturb now fún mi lẹ́kìn ṣayé mi náà kí ló ń ṣe. iye mi náà. Ah. who you be. timi hmm? eh, kí ni bẹ́ẹ̀bì ṣì ń dúró ṣe mi báyìí ó ń disturb náà. Eh, ẹ ẹ náà ilé fẹ́ fún ojú ẹ̀ ló ń jẹ oh. kó kúkú wo sinimá ń gbà ah, bá ti yá wọn lọ. <laughs> Mm-hmm. yes. mo well um, i'm a little confused here. ọgbọ́n wo ni wàá fẹ́ kí a dá ṣé nígbà o bá ti fẹ́ tán tó ti bẹ̀rẹ̀ sí í bímọ fún i mean uh, how is that going to be possible again. don't worry i have a plan and you will love it. Okay, Jane, what plans are Well, I will make him impotent. Àdé máa máa gbowó lọ́wọ́ ẹ̀, àdé That's all. Wait, you make him impotent? Yeah. Àmọ́ máa béèrè àníyàn tí wàá mm-hmm. and àmọ́ máa gba owó Of course, yes. Eh, hey, but ah, báwo ló ṣe wá fẹ́ make eléyìí possible? àṣírí pọ̀ o àṣírí pọ̀ o àṣírí pọ̀ o. àkúndókò. ẹ bá ṣe tẹ́nìkan ò ṣeré ojú rẹ̀ ó rí tẹ́nìkan ò rí rí. kéèyàn dé nǹkan bàǹtà bàǹtà tuntun báyìí wò ọkùnrin ni ó. àná ẹ wo bàbá ó fẹ́ fi ọwọ́ láfi gbá wa lójú ni. Aya. Yes, because so much better dájú pé ó fi ipò òun lówó jù wá lọ àbí òun mọ àwọn èèyàn jù wá lọ. Kò ní ṣe nǹkan tó ṣe yìí. Ilé ayé láti bá ń pẹ́ ẹnìkan máa lówó jẹ nìkan lọ. Ilé ayé láti bá ń pẹ́ ẹnìkan máa lọ́rọ̀ jẹ nìkan lọ. Àdẹ bẹ́ẹ̀ compete wọ́n wá wò ṣùṣù, ó bá lọ rẹ́pù ìyàwó tèmi. Ó fipá fi bá ìyàwó mi lájọṣepọ̀, ó tún wá ń dúró lórí pé kò sí nǹkan tó lè. Ah! Olóhùn tó sọ yìí, ọkà mi láàpọ̀, kò sí ní tí ó ṣẹlẹ̀ lóbúlóbú kíni ẹ̀mí lóbúlóbú nǹkan ó ṣe. kí nǹkan ṣe ni bàbá. tíṣu bá dájú olóko tó bá kán mọ́lẹ̀ pé olóko náà ó dájú yọ̀rọ̀ yẹ pè bọ́ lóyún tí ó fi nǹkan sọ̀kọ̀sọ̀kọ̀ rẹ̀ tí ò ní gbérí mọ́ ọlọ́pọ̀ tó ẹ̀mí náà jà fún yín. àbẹ̀rẹ̀ jà fún wa ẹ má jẹ́ kí àìjẹ́ wa gbé. bẹ́ẹ̀ni. àwòrán tí mo ní ọmú wa ń ó wà ń bí bàbá. ọ̀kárì ah, ìpínkù àjẹwà sinmi oògùn ọbẹ̀ kẹ́hìn lẹ́fi pọmọ lọ́mọ jẹ́ yẹn lẹ́fi domi ọbẹ̀ ńláwọ́ ẹlẹ́ ti pé ńláwọ́ ẹlẹ́ ti pé. orí atákiri yọ ọdún gbà lọ́wọ́ mi wọ́n sì wà yìí ọmọ pẹ̀lú àwòrán rẹ̀ ẹ bi tígi lábá wà ní gbó tó ṣe pé àwọn èèyàn ní lọ́ọ́ gé àbí tátẹ́gùn bá fẹ́ igi ẹrù jẹjẹ. àwa lọ àbí. ọ wà mú kínní pẹ̀lú àwòrán ẹ̀ wà kàn ọjọ́ agbọ́n bá ta ní lóró rẹ̀ wò ọjọ́ agbọ́n kò bá ta ní lóró rẹ̀ fàgòkè nǹkan ọmọkùnrin rẹ̀ ọ máa wọlé ni kò sì tún ṣiṣẹ́ mọ́. Ah, bàbá yẹn ló dájú yẹn ló make sense bàbá orú kínní yẹn sìn ṣé kí òun nìkan dá mú lọ sínú gbọ́ ẹ̀ ní àbíkájọ lọ. ọ̀kárì tó o bá fẹ́ ọ lè tẹ̀lé tó o bá sì wọ́ ọ sì lè jáfọ́ òun nìkan lẹ̀ kò sáà burú kó tẹ̀sí mọ̀ tí mo ṣe mo máa tẹ̀lé mi lè dúró níbi ìtàgbó yẹn máa wọlé lọ. ọ̀kárì síbẹ̀ because òun ló bá ní nǹkan pọ̀. ọ̀kárì ọmọ àgbà ni ọ́. ọwọ́ kù bó ṣe wà yìí lọ́jọ́kọ́jọ́ táànú rẹ̀ wá sí ọ́ tó túbá tó ṣèpẹ̀ ọ lè lọ́bẹ̀ padà kọ́ yọ nǹkan ọmọkùnrin rẹ̀ ó padà ta yóò sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. àánú ah, pé àbọ̀ṣe there is no sleep for the wicked ṣé nǹkan tó ń there is no sleep for the wicked hmm. eh, ah, ẹni tó bá ṣèkà náà ọ̀dọ̀ yẹ kíkà bá òun náà hmm. You understand so ah! kó ah, ẹni tó eh! lè ní mind tó lè rape ìyàwó mi ah no baba no tó bá bẹ̀ mí gan mi ò ní gbà baba tó bá bẹ̀ yín gan lẹ́yìn gan mi ò ní gbà. tẹ́lá mi ń ṣe kí n máa fẹ́ gbà kan eh, ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe náà ló dáa ẹ gbèlè gbọ́ ọ̀rọ̀ yóò dayọ̀. àpótí mi gbogbo ìṣe ń làágùn ó jẹ́ kí wọ́n máa lọ. ṣé mo pé gbogbo ìgbà tí ẹ bá ti ń fi mí sílẹ̀ báyìí inú mi máa ń bàjẹ́ ni. tìmí mo ṣáà ti dẹ̀ ní látàárọ̀ ọdún ẹni mo wà. wo kí n bá pààrọ̀ fún ẹ ó ń ṣe bẹ́ẹ̀ ni pé kí o máa kó bọ̀ níbí báyìí kí èmi àti ẹjọ́ máa gbé bíi lọ́kọláya ni. tìmí ṣé o ti gbàgbé ni mo ti marry. wo ah, àìmọye marriage tó yẹ pé inú àwọn èèyàn ò dùn ó dá sọ fún mi ṣé inú òkè ń dùn gbogbo ìgbà tó bá ti wà pẹ̀lú mi. inú mi máa ń dùn tí bá ti wà lọ́dọ̀ ẹ̀ mo understand ẹ̀ abẹ́ ṣe ti bí ẹ̀ tí n bá ti délé. kíkiri ìmọ̀lẹ̀ o ó bo omi òkun ẹ̀dá tí rí òkun yìí tí ó mọ̀ yìí kọ́ ọmọ ìsàn lọ́mọ kan ṣe ń ta ló yé ó wá wí. àmì ṣíbẹ̀rẹ̀. Ah, bẹ́ẹ̀ ni tàfà ò sí mi ogún ọ̀gọ̀ ìsọlọ́gbọ̀n mi kọ́ ojú lè jẹ́ kù kó má parí jẹ́ ojú lè tutù kó pẹ́ èèyàn jẹ́ àṣírí ni. Ah, ilẹ̀kùn tó ṣí sílé ló ṣí síta káyéfì rẹ o. táyọ̀ past nine tí mi kò dẹ̀ lè jí No, ìjọba ẹ̀rọ kọ́ni yóò lè sórí ìbàdàn. sùn bíbá ibi ti bá o ibo ni kí n sọ fọ́kọ mi pé mo lọ. ibi ó bá rí o sọ fún pé kò lọ lásìkò sáyẹn ojú husband o láàyè tiẹ̀ mo láàyè tèmi náà. àná tí mi má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn náà. wo wo gbogbo ìtàn sọdún á fà pẹ̀lú owó wa ìgbà ló máa a sọ. So ó ti promise pé ó máa fún mi lówó lọ́la. ẹ bẹ́ẹ̀ tán wá ó yẹ kó mọ ìjọ tó bá ti wùn mí bí a pé kò sùn sí bíbá yìí ó máa ní láti sùn ni wàá máa wò ó ṣe fúnra wọn ni o right tó ní lèmi náà ni o kò sún ọ lọ wá tán. wò ó fi mí lẹ̀ jẹ́ kí n máa lọ bí mo sọ wí ìgbìmọ̀ sí. Ah! ẹni ọ̀la ọmọ tí mo bí nú kò ṣe lè tán kí ló sún ẹ sílé ìbá ọlọ́run. mi ìyá àti dáàdì lẹ fà mo sọ fún yín pé mo lẹni tí mò ń fẹ́ ẹ̀yin lè sọ pé dandan kí n fẹ́ ọlákúnlé. dandan kẹrẹ ọlákúnlé olóṣù wo ló lè fẹ́ nítorí kò lè fẹ́ ọlákúnlé òun ló mú ẹ tọrẹ di ẹgbẹ̀jì ológun kà. Jésù ni. ọjọ́ kí ni ẹ̀gbọ́n gbẹ́dẹ̀ sọ̀rọ̀ èsì lọ́mọ máa pa ẹ̀wọ̀n kí ló wá fẹ́ ṣe sí báyìí sí. mọ́mì ah, mi ò mọ. o mọ kí ni o mọ kí ni kó yá dìde sìn kẹ lọ yọ ọkọ tẹ kàn mọ́gi tẹ kàn mọ́ lọ́mọ mọ́gi ó yà lọ yọ sìn sìn sìn sìn dìde dìde dìde kó lọ́wọ́ bẹ̀ṣẹ̀ máa ṣe. mọ́mì inú gbọ́ ni mo kàn mọ́ mi ìdúró pé mo lè mọ bẹ̀ mọ́. ó máa wá ní o àwa nínú obìnrin wà fún oṣù ó máa wá ní tètè jíjẹ bí sọ fún ẹ̀yìn sí kó lọ wá bó máa yọ. jíjẹ bí sọ bẹ́ẹ̀ sọ sí jíjẹ kíákíákíá kó lọ wá bó máa ṣe. kí la máa pè kíra máa pè yìí ọ̀rọ̀ yìí máa ga kàyà ẹ kájọ ń fọwọ́ lẹ́rán ká máa bá bọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí náà. ẹ ká sọ ma ẹ̀rọ ma ẹ jọ ṣàgbègbè ilẹ̀ ń bí. ma. ẹ jọ igi ńlá kan là wá igi fruit àbí. bẹ́ẹ̀ni. igi fruit ńlá ẹ dẹ̀ ní lágbègbè kò sí igi fruit kankan ní agbègbè rárá o. Ah, wọ́n mọ̀ ẹ́ sórí nǹkan tó kó mi sí báyìí àwa ń wọnú gbókiri láì ṣe bọ́ra ó mọ̀ pé gbókè tata bá dérè àwa tó kàn sí ó ponú tó fi mọ ibi tó kàn sí ọwọ́ ẹ ti sú mi o. Ah, mọ́mí kì í ṣẹ́jọ́ èmi náà bá a ṣe wà lórí báyìkì lọ́jọ́ yẹn tá à ń bọ̀ látọ̀dọ̀ bàbá yẹn ni mo rí igi fruit yẹn mo dẹ̀ sáré kàn mọ́ mo dẹ̀ ṣe wáá dàrú mọ́ lójú báyìí ni kò yé mi mọ́ mi. ó ni. ó kàn kọ́ mọ́ kí ọmọ tó kàn mọ́ ó ponú ni ẹ jáde àwọn lọ. mọ́mí ayé mi ti bàjẹ́ mọ́mí ayé mi ti bàjẹ́ ó dé gbà látẹ̀tán ó káwọ́ mọ́rí ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹranko ń bẹ nínú ìbẹ̀rẹ̀ ayé. ó ń tẹ́ ṣe yìí burú jáì ẹ̀bá má ti ṣe é. olùṣọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ìgbà tèmi náà gbọ́ ó ṣò mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ bá ń wá solution sọ̀rọ̀ mi ẹ jọ̀ọ́. bí ẹ̀mí ṣe ń darí mi lọ́wọ́lọ́wọ́ báyìí àyàfi kí ẹ lọ ṣàlàyé fún ọkọ yín gbogbo ohun tó ṣẹlẹ̀. Ah! olùṣọ́. bí ọ̀bẹ ṣe bẹ́ bí iṣu ṣe kú àti kẹ́ ṣàlàyé. olùṣọ́ báwo ṣe fẹ́ sọ fún ó máa pa mí dànù ni tèmi ti bàjẹ́ ah, olúwa o olùṣọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ tèmi ní kẹ́ wò ṣé kò sọ́nà mi ta lè gbìgbà tó kò ṣe ní mọ̀ sí. ní àkọ́kọ́ ọkọ arábìnrin yìí gbọ́dọ̀ gbọ́ sí gbogbo tó ṣẹlẹ̀ ní ẹ̀ẹ̀kejì ọkọ arábìnrin yìí gbọ́dọ̀ dé ibi báyìí ní ọ̀nà àbáyọ tó lè wà ah! àlàáfíà fún yín o. mọ́mí mọ́mí kò láti fẹ́ ṣe ọjọ́ mi. ojú lè jẹ́ kù kó má parí ìjà ẹgbẹ́ yóò pàdé lọ́dọ̀ tó ń pàdé jù tó máa ń kéjù rẹ̀ lọ tó máa wá pa ẹ́ tó máa ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ni ẹ jọ kí ni mo ṣe fún ẹ kí lè ṣẹ̀ mi tí mo ti mọ̀ tí tẹ̀ ni so kí kí wàá ní òwò pé ọwọ́ bò mí sùsù èmi ọlákúnlé ọwọ́ bò mí sùsù òwò gòkè di tó lè ṣe fún mi nǹkan tó fit mi ni kò sọ mí lè ṣe inú ìwé ọlákúnlé má lè ṣe ẹ ẹ mo sọ náà mo sọ náà pé èmi ọlákúnlé èmi èmi tí mo ṣe ìyá tí mo ṣọmọ mo wà nàìjíríà tó tó tó rí nǹkan tí lè ṣe ní tì èmi. ọlọ́kúnlé ọlọ́kúnlé jọ tó yọ lómi mo bí tó ti rí wà pàlàpàlà ẹ̀ jọ ó sọ mi lọ́wọ́ ńgbà tí mo gbọ́ ọgàn báyìí ó sọ mi lọ́wọ́ iṣẹ́ èṣù ni. èṣù yẹn ló máa ṣe pa èṣù yẹn ó máa ṣe é pa á ṣe àwọn fámìlì ẹ̀ pa á ṣe àwọn ẹ̀gbọ́n ẹ̀ pa. sí ẹ ẹ wo wọn mi ṣé mo kí mi ò ta sí látàrọ mi ò sọ ẹnìkan tẹ ẹ bá fẹ ní òkú èèyàn méjì lọ ah, ẹ wọ ọmọ onímọ ẹni kó wọ mi bàtà wọ mi yẹ kó dá kiri yẹn padà látọ kó báyìí kó máa gbé kiri yẹn lẹ ẹni kó dá padà báyìí ẹni kó dá padà dá kiri mi padà because kókó kó mi báyìí lè. tí kiri mi bá ṣiṣẹ́ máa para mi máa pa ẹ̀ ìwọ́n ti àyè tó pa ẹ̀yìn mọ́mọ́ ànátọ́kẹ́ ẹni kó dá kiri mi padà ẹni kó dá kiri mi padà. àtúnṣe ti wà ibi tá a lọ alàgbà ní ká lọ mú ẹ wá kó máa tẹ̀lé wa bọ̀ báyìí jọ. kí lẹ sọ ma ó ní ká lọ mú ẹ wá. ṣe ipá aláìdá ni o. aláìdá ni yín tó bá jẹ́ ilẹ̀ bí mi tó bá jẹ́ ẹ̀yin ilẹ̀ yẹn bí èmi ṣe máa advice mi kí n tẹ̀lé irú obìnrin báyìí tó jáde ok ẹ fẹ́ lọ gbé gbalẹ̀ mi lórí ẹ fẹ́ lọ gbé ẹ kọ̀ọ̀kan ẹ fẹ́ bọ̀ ilé ẹ̀ta mi jẹ́ fáínálì àbí kí n tẹ̀lé yín jáde. tó bá ti débi ọ̀nà àbáyọ wà ṣé àjẹ́ àlọ́. so nǹkan tẹ́ ń sọ fún mi ń ni pé tí mi ò bá tẹ̀lé yín débi tẹ́ ń sọ yìí kí ni ọmọkùnrin mi ò ní ṣiṣẹ́. lágbàwọ̀ lọ ẹ má wọrí èmi máa fún yín ní benefit of doubt yẹn máa tẹ̀lé yín. mo tó máa bí ẹ dá tó bá wọ̀ kó wọ́n bí ẹ dá ẹ̀yin kò tún sọ fún yín tẹ́ bá wọ̀ kó wọ́n bí ọmọ yín kò ṣe ọmọ àlè ẹ lọ kó bẹ́ẹ̀ yín náà dá. ẹ ká dé church yẹn kíkiri mi máa ṣiṣẹ́. ẹ kíkiri mi máa ṣiṣẹ́ tó bá tún wá ṣiṣẹ́ kó ṣiṣẹ́ bó ṣe máa ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ kọmi mo mọ ọfẹ security commit. ó yà ẹnu ṣo ẹnu ṣo. ó dé gbà látẹ̀tọ́ ó ká ọkọ rí ẹ wo bí ọ̀rọ̀ bá yọ. ẹranko ń bẹ nínú èèyàn òun ẹ̀rọ ayé. alàgbà ẹ tiẹ̀ wá jókòó náà. ẹ má pa ẹ má pa àwọn àkùnrin ẹ má ẹ má ẹ má tí a rà pa mi ò wá jókòó mi báyìí mi ò lè wá ṣèṣe nǹkan tí arábìnrin ìtọ́jú síbi báyìí ẹni kò wọlé kó mú jáde fún mi mi ò jókòó mi ò ráyà ti jókòó ẹ mọ nǹkan tó lé mi débi báyìí. bẹ́ẹ̀ni ẹ ṣùgbọ́n ẹ ṣe sùúrù ẹ ti ẹ wá jókòó náà ilé olúwa lẹ wà yìí ẹ wá jókòó. olùsọ̀ọ́sẹ́ ti máa jókòó kí ni mi máa padà síbẹ̀ ṣé kí ni mi máa padà síbẹ̀ tí máa ti jókòó bẹ́ẹ̀ ẹ wá jókòó ẹ wá jókòó ẹ ṣeun gan. ìyá wa ṣe rí bí ẹ ṣe lọ tán ni ẹ̀mí ti mú mi rìnrìn àjò lórí ọ̀rọ̀ arákùnrin mo sì ti fi ẹ̀mí sọ́nà a sì ti rí ọ̀nà àbáyọ ẹ ẹ ẹ mò ń bọ̀ mò ń bọ̀. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ olúwa mi ẹ arákùnrin ẹ gbà lọ́wọ́ mi. ṣẹ́rí èmi ò kì í sọ̀tà àwọn ènìyàn lọ́wọ́ mo jẹ́ kí n kọjá yàrá mo respect mi. má dẹ̀ wojú yín ṣàpọ̀ pé kò kọ́ yín mo ní kó mo kún mi lọ dídẹ fún mi lọ́rọ́ àbí ká wọlé ká mọ̀ kó mo dìbò dídá lẹ kẹ̀kẹ́ kó dídẹ kó sí nǹkan tí mi ò ti lò mo ti lo jẹ̀dí mo ti lo nílá mo ti lo gbogbo ẹ wá fún mi lọ́rọ́ ṣé òru ló máa ń kó dídẹ ni òru jẹ́ lubricant ni àbí kẹ́kọ̀ọ́ yà kìkìrì mi dídẹ. alàgbà alàgbà ẹ gbà lọ́wọ́ mi. tí ẹ gbà. ẹ ẹ ẹ mo ẹ ṣe àkókò respect yín ọmọ yìí ni kẹ́ sọ fún ọmọ yìí tó jẹ́ ìkà ọ̀dájú ni kò wọlé kó mú nǹkan mi jáde ẹ má ẹ má dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi ò bá yín sọ̀rọ̀ o. ẹ wá iṣẹ́ mi kúkú mú respect yín báyìí ẹ respect ara yín ibi tó bá fi kiri ẹsẹ̀ lọ mú jẹ́ mi ní kiri ọmọkùnrin mi. alàgbà ẹ ṣe sùúrù ẹ gbà lọ́wọ́ mi. ẹ gbà. mo ti gbọ́ ya mo ti gbà o mo ti gbà. ẹ ṣe ẹ jòkó tí ó bá di aago méjìlá ọ̀sán ọ̀la ìyá ẹni ṣe. I have to wait till tomorrow. Mo ní láti dúró di ọ̀la. So kí nǹkan mi tó dìde, olùṣọ́ba bá yí jà o. Nǹkan mi gbọ́dọ̀ dìde kí n tó kúrò mi báyìí. Tó bá fẹ́ tó bá fẹ́ wàhálà, tó fẹ́ rí ojú púpọ̀ mi, ẹ dá nǹkan mi padà, ẹ dá nǹkan mi padà, ẹ dá nǹkan mi padà. Alàgbà alàgbà ẹ ṣe sùúrù ilé olúwa lẹ wà yìí ẹ ṣe sùúrù. Arábìnrin ẹ ní iṣẹ́ tó pọ̀ láti ṣe. Ẹ fi òró náà pa ara wọn látọ̀tò. Kò lè tọ́ọ̀tì mi mọ́ ọmọ yóò lè tọ́ olùjọ ọ̀nà àbáyọ ni kò lè kówó kò mí ṣókò tó bẹ̀ẹ́ díẹ̀ tó kú bẹ́ẹ̀ tó fi tọ́ ni. ọ̀nà àbáyọ ni tó bá fi òróró náà pa yín lára láti irun orí títí dé èékánná ẹsẹ̀. tẹ́lẹ̀ mi ò lè bá mi ṣe ni. òun náà ló gbọ́dọ̀ ṣe òun náà ló gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ tó bá di aago méjìlá ọ̀sán ọ̀la ẹ má jò kọjá aago méjìlá ọ̀sán ọ̀la ẹ fi òróró ìpa gbogbo ara pàápàá nǹkan ọmọkùnrin yín gbogbo nǹkan tó di òkú lára yín yóò di alàyè bẹ́ẹ̀ ni ẹ mi dáadáa ǹjẹ́ ẹ nígbàgbọ́. wọ́n nígbàgbọ́. torí bíbélì wípé tá a bá ní ìgbàgbọ́ bíi hóró mustadi bá bá pàṣẹ fún òkè òkè yóò ṣì dí. òkùnkùn yé ìmọ̀lẹ̀ ká. torí pé ọlọ́run òkìkí ìmọ́lẹ̀ kì í ṣe é tì. ó di dandan ẹ ó gbé igba ọpẹ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jẹ́. bèbí kúnlé bèbí kúnlé tí ò bá sí wípé mo ru ọdún ta ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ kò yẹ kí n jẹ́ kẹ́ tẹ lé débi pé màá dùn sórí nǹkan tọ́mọ ẹ e ṣe ṣó ti rí nǹkan tọ́mọ ẹ ṣe. ẹ Àjàní iṣu ẹni ló ń kọwọ́ ẹni bọ epo ìwọ náà dẹ̀ mọ̀ pé mi ò ń ṣèyàn bẹ́yẹn sí ẹ gbogbo àtàtijọ́ ń bọ̀ ìfẹ́ tó wà láàrin wa ìṣe kékeré mi ì lè deliberately sọ pé kọ́mọ lọ ṣerú nǹkan bẹ́yẹn ọmọ yìí ló ló kò fẹ́ yan alétílápá ọmọ tó ṣe nǹkan tó wù ú. nǹkan ọmọ ẹ wá ba yí ọmọ mi jẹ. ẹ wo ẹ jẹ́ agbọràn jàre ẹ jẹ́ agbọràn ẹ jẹ́ agbọràn ẹ̀yin náà ni àjàlá ta ń ràn. ṣẹ̀bẹ́yìn náà nìyẹn ṣé ẹ múlẹ̀ ní ọ̀rọ̀ tọ́lẹ̀jọ́ rẹ̀ èwo ni fọmọdọ́ rẹ̀ ayé tún ṣe yẹn ni àbí kí ni ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n náà ló délẹ̀ yìí ojú gbogbo wa jọjá ẹjọ ẹ ṣàṣàánú ẹ̀mí o ẹjọ. ìmùlẹ̀ bá wo àmúlẹ̀ àbí ọ̀rẹ́. ṣé yóò fẹ́ ṣe wáyẹ́kì ni gbogbo ẹgbẹ́ tó kù ló ti sanwó ẹnu ọ̀pọ̀ tó la ni registration wáyẹ́kì máa close ẹ̀yin ọ̀rẹ́ méjì ló kù tẹ́ ẹ̀ tí ì sanwó kí ló dé. actually ma nǹkan tó ṣe tọ̀dọ̀ mi ni pé àwọn parents mi ò sí lára wọn nǹkan tó jẹ́ kí n ti sanwó mi. ìgbà wo ló máa dé. ó possible kan ti dé ní báyìí àbí títí alẹ́ àmọ́ ṣọ́ọ̀kì màmú mi wá lọ́la. màmú sí wa lọ́la hmm. ìwọ wá ń kọ́ èdè ah mi sọ kí ló ṣe tó fọwọ́ harí simple question lásán lọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó lè dáhùn bóyá answer. kò ló ṣẹlẹ̀ wípé mo ò lè ṣe wáyé ní ẹ̀yẹ next year. why. tẹ́kọ̀ ọ̀pẹ́ tí mo ní wọ́n lọ́wọ́ àwọn arúgbó next ṣe wáyé. àwọn parents ò ní mọ̀ ṣe lọ́wọ́ àwọn àdókò má ṣe wáyé wọ́n ṣàtìlú máa sanwó tiẹ̀ lọ́la ẹ lè máa lọ. Thank you. Every situation country So Sumio, everywhere ni. Can you imagine? The brilliant boy for that matter. Ó ṣe mọ̀ òwe come kọ́ má lè struggle fún láti ṣe wáyé. It is well. Ajani, ló ń gbọ́ wò ló dánwò yìí, ṣé o fẹ́ ṣe wáyé kì í? Ìbíkúnlé, má yọra ẹ lẹ́nu. Sórí kan tí mo kò ṣàdédé ṣe àti pé tá a bá tiẹ̀ tún ní ká o ibi tá bá ń ṣe ìnáwó wọn ni mo máa ń jí kí wá ní kókó wáyẹ̀kì tí mo fẹ́ lọ ṣe àwọn òbí tèmi lówó tó fẹ́ sọ fún wáyẹ̀kì àwọn òbí tiẹ̀ ò bẹ̀rẹ̀ tí mo bá dẹ̀ kówó yẹn fún ẹ kò burú torí tí mo bá padà kọ́ náà kí ló fẹ́ ti násárẹ́tì mi wá. ṣé tí àwọn òbí ẹ bá mọ̀ ṣé wò ṣé wàhálà ti padà ṣe. ọ̀rẹ́ gbogbo yẹn lẹ̀ máa yanjú ẹ̀ àti pé mo lè sọ fún ọ pé owó sọnù ó dẹ̀ máa fún mi. ọ̀rẹ́ mi kò ṣe gidi gan nǹkan tó ṣe ìmú mọ́ lóore wọn á fi dá lójú pé a máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ikú kọ̀ọ̀kan ò ní yá wa. àmì o. ìṣúwárì o tí ìbá bímọ ọkùnrin tí ò bímọ obìnrin a máa fi àǹtí ìwọ bá bímọ ọkùnrin tí ìbá bímọ obìnrin bákan náà ló máa ṣe. ọ̀rẹ́ mi tó le tó gbogbo yẹn. ọ̀rẹ́ mi ó jù bẹ́ẹ̀ lọ orí lálùsíkù. kó dà o tó lọ́wọ́ bá jẹ́ kó rí bẹ́ẹ̀. ee ìdíkúnlé ìdíkùn. àmọ́ síbẹ̀síbẹ̀ náà kó yẹ kẹ́ ẹ fi tipátipá so wọ́pọ̀ kó tó fẹ́ra wọn ẹ lè ṣe nǹkan míì fúnra yín náà. ẹ ṣàyànjú ìtò wa mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ má bà ọmọ jẹ́ láyé fún mi ẹ má bà láyé jẹ́ ẹ jọ nítorí Ọlọ́run. ọ̀rẹ́ ẹ má jẹ́ àrònú bẹ́ẹ̀ èmi mọ̀ yìí pé ọ̀nà àbáyọ máa wà. Ah, ìyẹn gangan ni kó yà wà ọ̀nà àbáyọ yẹn gangan ni kó wà torí mi ò bí ọmọ mi báyìí ẹ jọ̀ọ́ má sọ ògùn ayé fún mi ọ̀nà àbáyọ yẹn gangan ló gbọ́dọ̀ wà o. ilé ló ṣe ọ́ tó dúró. Mami ọwọ́ ah, ó ti rẹ̀ mí o. Orí ọ̀. Eh. Ìsọ́ mélòó lọ wá ṣe lóko lẹ́yìn tó lórí ọ̀. Ah, mami iṣẹ́ tá a ṣe pọ̀, ó pọ̀. Àbá tó wáyé pọ́kẹ́ àyẹ̀bá abọ́ ńlá kan mo gbélé ẹ̀fọ́ ìṣòwò mò ó jẹ gbogbo rẹ̀ tán ọmọ ọ̀lẹ. Dákújá mọ́ rojú. Mami ẹni tó wà lọ́kàn yìí. Ah, ẹ rí ni. Ẹ mo rí kí àǹtí ẹ so mẹ́tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbí wò ó jẹ́ jámọ́. ẹlẹ́dẹ̀ yàn kọ́ lọ́kàn mọ́ bẹ́ẹ̀ yẹn máa mi. kí ló kàn jámọ́ lọ. Ah, ó kàn mí o. jámọ́ lọ wọ́n mi mo máa kó bá mi mo mọ̀ mọ̀ kó bá mi mo mọ̀ kó bá mi. ẹ kọ́ ní kinní ni èmi máa ṣe lé ìwòsàn tó ń ṣẹlẹ̀. ó mọ̀ lọ rogo ológun sọ́ọ̀rì ọmọ yìí. kò sí kankan kò sí tó fẹ́ ṣẹlẹ̀ má mi. ẹ ah! eh, kí ni ẹ. ẹ ah! wọ́n ti dìde o. kí ló dìde wo ọkọ mi jọ ó yá wọlé báyìí kó lọ test ẹ ó yá mo wọlé. ẹ wọlé sí wọlé ẹ náà lọ sí gbogbo ẹ mi ò bẹ mi ò bá ti anything ma. lọ test ẹ lọ test ẹ. àṣírí pọ̀ o ẹni dárìn ní kù. abẹ́rì bí Ẹniọlá ṣe pílé wa tó sọ wá sáàárín àṣé òun ló wà nídìí òwò tó rò fi ń ké. in fact bàbá wẹ̀ ni gẹ́ọ̀ yẹn ó dẹ̀ mójú fúrú bí ẹni tí ò mọ̀ kankan. nǹkan tó tiẹ̀ wá dùn mí jù ni pé tìmí lẹ́yìn tó ń torí ẹ̀ ṣe gbogbo nǹkan tó ṣe ṣé bí yẹn náà ló ti filẹ̀ ló ti bóbìnrin mi lọ. Eh? all the same àṣìkókó ah, ní lọ́mọ burúkú fẹ́ kún pa jẹ ah, ọ̀rẹ́ wa náà ṣe ni kò síbi tá a fẹ́ tì sí. rárá o kò ṣọ̀rọ̀ tèmi. ọ̀rẹ́ tó lè ṣe adún nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ há ẹ̀dẹ̀ fún wa ó lè pààyàn. ìwọ má rí bẹ́ẹ̀ ah, gbogbo wa náà kò sẹ́ni tó perfect a kàn manage ara wa ni. pẹ̀lẹ́ o manage director wo mo tiẹ̀ sí fún yẹn rárá mo ò sí fún. well I still think we should check up on her, you know? Kò sí bó ṣe lè jẹ́. Ọ̀rẹ́ wa náà ṣe, either you like it or not. Máa dánwò ní ọ̀rọ̀ yìí já. know I've hurt you. Jọ má bínú sí mi. Ohun tó ń fẹ́ ló rí. Ohun tó ń rí ló yọ òun. Àti padà sẹ́yìn ò yá mọ́. Iwájú ò lè lọ òun. sẹ́yìn ogun ni ṣebí o máa mọ̀ pé ó lè ṣerú èyí fún ẹ torí bẹ́ẹ̀ ṣe ń yọ só ni wọ́n ń yọ gbọ́. òun mi ló jẹ́ ẹni tó fọwọ́ nínú wàhálà àpòyí ìgbàniyàn mi lóhùn lórí òun ní tọ́nà ìpàdó ìràwọ̀. Sísẹ́ni, ẹ kúṣẹ́. Ẹ kúṣẹ́ olúwa. Mo dẹ̀ gbàládùra ìpọ̀ Ọlọ́run olú ìjọ mímọ́ àpèyìn lérè. Àmín Jésù. Ẹ̀hẹ́, ṣé olùṣọ́ wà láyìíká? Ah, mi ò mọ̀ torí wọ́n jáde láìpẹ́ yìí fún mi ọ̀bá wọn ti padà sáyìíká but um, ẹ check around ó yẹ kẹ́ rí wọn. Ẹ ṣe. Yes ma. Ah, má ṣe lògùn má ọmọ bá ṣe lòun gbà ọ́ dákun má má ṣe kó má lògùn ṣe bí ọ̀rẹ́ sori tí ọlọ́run bá ti gbé jẹ èmi ò fi ìpè yẹ kó tún máa dára láàmú èmi fi pé by now ó yẹ kó kíní ti tán nù ẹ àbí. gbogbo kíní wo ló ń tán nù ẹ àbí kíní wọn sọ pàápàá ẹni tó mú ilé ọmọ ọkọ ẹ tó lọ mú pamọ́ ṣó fẹ́ nǹkan rere fún ni àbí kíní òun kí ló ń sọ ní láìpẹ́ tó ń sọ. Hmm, ọ̀rẹ́ wa ká má parọ́ nǹkan tí bèbí yẹn ṣe ó kù jẹ́ ká tó àmọ́ ọ̀rẹ́ wa ó ní láti forgive ẹ̀ náà ni. bí náà yóò wá ìfúnkọ́ tó wọn ẹlú máa ṣe nìkan sọ pé téèyàn kan bá ṣe irú ẹ̀ ní lára san forgiveness kọ́. ẹ ẹ ṣe ti rí ẹ má jẹ́ kí n tàn ẹ̀yin lẹ́yìn wo bẹ ṣe ń wo ṣe ẹrọ rẹ wa tá à ń wo eléyìí tí yóò fẹ́ ẹ ó lè wá love ọmọ yìí and it's glaring èmi náà dẹ̀ mọ̀ pé ọmọ táwọn èèyàn òun náà ti kọ́gbọ́n kò ní yẹ bá ṣe rẹ àbí mo parọ́ ní ọ̀rẹ́. Or ọ̀rọ̀ gbogbo dem sọ látàárọ̀ gbogbo the right you see no be I don't like the girl from the beginning I like am oṣù ẹ̀rí látìgbà tí mo ti wọ the lérí girl yìí tó ti gbé mi I can't love and touch you gbogbo nǹkan tọmọ yẹn ṣe ló ń tẹ́ mi lọ́rùn in fact gbogbo nǹkan tó ṣe mo die with you. I no wan make the girl go Don't bá fi jí dànù I no wan make she out. but the girl just dey insist girl conscience o ẹ̀yin kan jẹun ẹ̀yin kan jẹun. ṣe rí báyìí pé ọ̀rọ̀ ti sọ rẹ̀ nǹkan tó kù sí ni tíyàwó wa tó ṣe máa padà délé ọkọ ẹ̀. ṣe ibi tó lọ nǹkan kan ló ń ba ìmẹ́lẹ́ rẹ̀ gbogbo ọ̀tẹ̀ ń sọ yìí you know say as this girl come off her she no dey come office hmm. she no go her parent house i don find am go her parent house she no dey there. <laughs> ó dẹ̀ béèrè lọ́wọ́ àwọn parent ẹ̀ wọ́n láwọn ọmọ ibi tó i tell you. mo ti ní jésù lọ́rẹ́. sista mi ẹ kú àdúrà olùṣọ́ Hallelujah. My God. How are you? I'm fine. How have you been? I'm um, okay. I never believe you can find a space in your heart to forgive me. I understand. But who am I? Danny mi tí mi ò bá lè dáríjì ẹ́, à tó actually would dùn me go. King ni How have you been? I'm doing good. Okay. Um, thank you. Mm, it's okay. Actually, I'm here to take my wife back home. Yes. <laughs> hey, I'm ready to go home with you too. Sure. Yes. But I have a surprise for you. A surprise? Yes. Surprise will never do for me. What if I in church? I know. So what? ṣé o mọ test tá a ṣe lọ́jọ́ yẹn. test. tá a ṣe nínú ilé tí láti fi test nǹkan ọmọkùnrin bí ó ti ń ṣiṣẹ́. yà ó ṣe ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ perfectly well. mo ti lóyún. wait wait o mọ̀ pé o ti lóyún fún mi. yes nǹkan tá a ṣe lọ́jọ́ yẹn ti di oyún. yes. so i'm expecting a baby. yes. and you didn't tell me all this while. tí mo bá wá sí ìgbà nǹkan. i'm sorry. that's another wickedness why tó máa lóyún fún mi tó sọ fún mi. ẹ̀rí ọkàn ò lè jẹ́ kí n wálé. but wrong. i'm sorry. ó lóyún tí wọ́n ń sunú jọ́dún fún lálẹ́. Ah, actually I don't have anything to say. Lọ park ẹ̀rọ jẹ́ come mọ̀ Ah, ó ti yá. Go and pack your things. Go and pack. I'll, I'll be waiting. Go and pack. Sister Kenny, I'm calling. Come on. Ah, má ṣe lògùn má mọ̀, ọ̀wọ́n bá ṣe lòun ó gbà ọ́, dákun má má ṣe kó má rògùn. Ṣé rí gbẹ̀yìn, ṣé rí gbẹ̀yìn, ẹ wo bí ọ̀ràn báyọ̀, ẹ wo sóhun ìkọ̀kọ̀lẹ̀ sanwó-abí nílẹ̀ rẹ̀ o má dánwò ní ọ̀rọ̀ yìí já. àṣírí